لا إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوصى الحكمة وقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبعلا نجله أترى كياتي كيفون أسواجه إدعاء olùfẹ́ wa olùṣìṣẹ́ wa òjìdíwà Muhammad sallallahu alaihi wa sallam lọ́lọ́wọ́ bá lọ́lọ́wọ́ bá kọmọ bá nábi náà tàwọn ará rẹ̀ tàwọn sọ ábà ìdẹ́lọ́wọ́ bá kú sanú àwọn náà pẹ̀lú àwọn òbí wa àwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa ìjọba wa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti ọ̀pá ọlọ́run ẹ̀ lọ tó wà lọ sọ́wọ́ àbò bá àwọn ọ̀dẹ̀ náà láyọ̀ ọlọ́ọ̀bà à ń bẹ̀ nígbà kàlẹ́jì fún ọlọ́ọ̀bà ń bẹ̀ kàlẹ́jì fún ọlọ́ọ̀bà ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah alhamdulillah láti gbọ́rọ̀ yìí wọ́n ní káwọn wà ní ìdíje àti ti rá ní alẹ́ Friday àtàárọ̀ Saturday tí ọ̀fà lálẹ́ Saturday àtàárọ̀ Sunday lọ́nà gbogbo ẹ lọ láìsí lọ́kọ̀ọ̀sẹ̀ kan àdúgbò lọ́wọ́ ọlọ́ọ̀bà kọ́lọ́ọ̀bà gbé ká ṣe tòkìtì ọlọ́ọ̀bà kọ́lọ́ọ̀bà ní ìkìláàsì pẹ̀lú ìkìláàsì ọlọ́ọ̀bà kọ́lọ́ọ̀bà àgbàlẹ́ ti kàn kàtà wàdà wàlẹ̀ tàwátà lọ bí ó wúyẹ kí àwọn wáàzí máa lọ dáadáa báyìí àwọn apájú lọ kíra yẹn lọ́ni káwọn búrá tí wọ́n lọ àwọn bàbá tọ́yẹ̀ tọ́yẹ̀ àti àwọn àbúrò wọn náà gbogbo wọn ti lọ lè fi ẹgbẹ́ tẹ̀mọ́

bẹ́ẹ̀ sì mọ̀ wá àmọ́ gbẹ́rù wá rìn ọ̀gbọ́ àwọn sọ̀bìlìgì lókù orí àfihàn yìí àti ìwé tí máa gbé rìn ni ẹ̀ gbé wàhálà kan nìkan lọ́rùn ìdílé gbé lọ ìfẹ́ kan ní ọ̀hún ìyá wa tí wọ́n á dé oúnjẹ yẹn mẹ́ta lẹ́nu kan wọ́n mọ̀ jẹ́ ọ̀gá yìí bàbá ìfẹ́ yìí wọ́n àwọn ìyá wa wọ́n á dé ìgbà oúnjẹ mẹ́ta lẹ́nu wọ́n mọ̀ jẹ́ olóòjì ọgbọ́n ojoojúmọ́ ẹ̀bí ẹ̀kọ̀ọ̀kan wọ́n mọ̀ jẹ́ lójoojúmọ́ kí láti máa wá fún àmẹ́yìn àtúnjẹ àtọ́rọ́gùn yìí gbogbo ẹ̀ tó lọ́wọ́ lọ́wọ́ ọlọ́wọ́ àtọ́gbà yẹn lẹ́sẹ̀ rẹ̀ bá ti lálẹ́ yẹn àgbà yẹn gbóúnjẹ wá fún wa láàárọ̀ náà ti gbóúnjẹ wá fún ọba àwọn ọba náà ti lọ kọ́ báyìí èmi rọ àwọn dáwà kọmitì ìfowó náà kọ́ ẹ̀tún ọ̀gbìn wá ń torí pósítà láti tẹ̀síwájú yẹn ààrẹ nǹkan òyìn ọkọ̀ síbá yẹn péjọ sí ká lọ àwọn èèyàn kò síbẹ̀ yẹn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn fẹ́ tó wọn kíkà wọn sí àlọ́ àwọn àlejò kẹ́kọ̀ọ́ lẹ́yìn náà wọn lé náà ti jáde wá gan wọn lè apèsè jù gan dákun máa wá o dákun máa wá o àmì ìjọba wọn bá kọ́ bàlẹ́ sílẹ̀ àwọn tí ìdí wà lọ́wọ́ tí wọ́n ká àwọn akọ́fà ìlú ńlá lòun jẹ́ àlọ́sífà àdẹ lọ bí àwọn ọmọ táǹkù tó ń sùn ìfúnpá tí wọ́n àpò sísì gan àwọn tó ń tẹ̀ wọ́n tẹ̀lé kó tó ń tẹ̀ wọ́n gan láti wáyé torí alọ́bẹ̀ lọ́jọ́ friday tàbí ní àlọ́sí ìnáwó èèyàn dáná ní fún wa àtún àtún tó di ọjọ́ fúlọ́dé yàtúlọ̀ bí ìyàwó ìmáàmù ìdíjọ́ ló ń sọ òòyì sílẹ̀ ní àwọn èèyàn ara nǹkan kò ọ̀pọ̀ ọlọ́mọ ló dé yìí o ti dé òun dáadáa wọ́n tún fi ta fún wọn tó kọ́ sí ẹ̀gán torí àwọn àti ọ̀gbẹ́gbẹ́ tó kọ́ sí gan tó fóònù aláàjì tó gbèjì àní àwọn aláàrùn àbújá náà báyìí pé ń dúpọ̀ ní ẹ̀kọ́ àti ohun bá o àwọn Yorùbá àtàkù àtúntò sẹ́yìn àtúntò sí ẹgbẹ́gbẹ́dúró ìyàwó ẹ̀ ẹ̀dẹ̀gbẹ́ yàrá bá kúlọ lé kúrán ọlọ́wọ́ bóyá tó rẹ̀ ti rán ọlọ́wọ́ bá kó bá agbó ẹlẹ́sìn ètò wa bá wa lérò jù ọmọ wa abdullahi ọmọ yẹn ọgbọ́nù àtọ́ ní adébẹ̀ níbi ẹ̀ka ẹ̀ yẹn fẹ́ máa sọ nínú ìjà lọ́bẹ̀ ó ń lọ ayàbẹ̀ àbí ó ń lọ ayàbẹ̀ àwọn ọmọdé ó sí ẹ̀ka nígbà tí àwọn náà sànú wa ìṣòro ti bẹ̀rẹ̀ nígbà tí àwọn ń bọ̀ wá àtúnyà mi. ìjọba ń bọ̀rọ̀ nítorí àmì wáyé àwọn àwọn àwọn aláàrẹ̀ wọ̀nyí wọ́n wọ̀ wọ́n wọ̀ àyáde yóò sì fún ara yóò sì wà ní fún ara ìṣòro yóò pa ẹ̀dá kọlọ́ọ̀bà kó nígbà máa sọ ẹ̀ fún ọlọ́ọ̀bà kọlọ́ọ̀ kó sànù gbogbo aláàbẹ̀ kẹyà mi. ọ̀ ẹ̀ dúró àyàbí kẹ́yìn náà kú ṣẹ́ lórí bá ti àlàdúwà sílẹ̀kùn àbọ̀mọ̀ jáde wọn nípa fún ìjọ ọlọ́ba wọn kú àtàánú àwọn ọlọ́ba tó wá tó kú wá lẹ́sàrẹ́ gbogbo kú mọ̀ fún ìjọ ìjọ ọlọ́ba aláàbí sí láì kúrò wọ́lọ̀ ọdún tv mo ní ẹ̀ sílẹ̀ kẹjọ àbí sílẹ̀ kẹjọ àbí sílẹ̀ kẹjọ àbí sílẹ̀ kẹjọ àbí sílẹ̀ kẹjọ àbí sílẹ̀ kẹjọ àbí sílẹ̀ kẹjọ ní ìgbàlẹ̀ mẹ́rin ìjọ ọlọ́ba wọ́n ti lẹ́gbọ́n sílẹ̀ kẹjọ àbí wọ́n fún ní wọn múra bí kẹjọ ní àríwá ẹ̀kọ́ ni nígbà tí àwọn bàbá bàbá gbalagbà tí mo ti sí ní ìsìn ẹ̀jẹ̀ abẹ́ sí ní onímọ̀ sí ní ìnákúnà ló fẹ́ ìfẹ́ ní àríwá ẹ̀kọ́ ni. wọ́n yóò ní ìjọba tọ́lọ ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà bá lọ yóò ti yàwó yẹn kí a fẹ́ tọ́lọ yàwó yẹn ó di ọlọ́ọ̀bà fi yàwó yẹn ọlọ́ọ̀bà tọ́lọ ọlọ́ọ̀bà lọ́pọ̀lọ́ náà fún ọlọ́ọ̀bà sùhánà wọ̀tàálá alhamdulilá bíjá kalọ́ ni mọ́sálà yálà bí ti dànà ẹ̀kọ́ láàrọ̀ ni islam alwafa ṣàfáwà muhammadu hijir nítorí àìsí wọn pa àwọn ìsìlámù wàfá àti sẹ́sùkú lọ́pàá ọ̀rọ̀ àfihàn àti tí a bí i nípa àwọn àlífà àlífà Ali ẹni tí a ń kalọ́ náà ní sinna Ali Maktal Ali bí àwọn ọ̀sọ̀rọ̀ ọba tí wọ́n pa sinna Usman mọ́tò sinna Ali náà nígbà tí ń tẹ̀wọ́ lọ́sùn bá nígbà tí wọ́n gún har ọ̀kan náà wa tó wà pẹ̀lú ọ̀nà kútó ká fi ọmọ rẹ Hassan jẹ àmírù ní ọ̀rọ̀ ọ̀ nǹkan ayé láti ẹ̀kí kẹ́ fi jẹ àmírù ìsìnkọ̀ fún ọmọ ní kẹ́ẹ̀fì nǹkan ayé láti ẹ̀kí ọmọ mi Hassan jẹ àmírù ọ̀fin lẹ́gbẹ̀ẹ́ náà ló bá pẹ̀lú Hassan àti Hussein ti wà sí àfihàn àtọ́lẹ̀ ọ̀rọ̀ nígbà pẹ̀lú àbámọ́ sọ ní ẹsẹ̀ fún wọn fún tọ́jú àbúrò wọn tí a ń pè ní Muhammad bin Hanafi ọmọ tí yàwó bíbí fún ẹni àtúnṣe ẹ̀dúró bismillahir rahmanir rahim wọ́n tún wọ́n pé wọ́lá àtàkọ́lọ́ kó máa fi láàyè lọ́mọ́tò láàyè ọmọ yẹn pé ọ̀rọ̀ táwọn yóò máa sọ fún kọjú àti ìtàn ọba ọ̀rọ̀ náà very very important wọ́n jẹ́ wà ní ọ̀rọ̀ tuntun náà wọ́n kọ̀ sí أحمد الجويري ولا خير فيما يخاف لا يلوم الأعداء الله إلى البعض يصل إلى البعض المش طلاب الله وانتم لا خير في المال لا ينفق في الله قصود أقول قصص عليه يود أقول كان لنا طلاب ولا خير في العلم لا يعمل به قصور علمي ما هي قصور في العلم ولا خير في من يخاف الله لومة الله خصوصية أولادنا ما ندرس سنوية بشتنوبة إليه سيدنا علي رضي الله عنه أصبر حسنة في الخير ثم نظر إلى محمد الأكبر بن أنسية رواسل أماره تأكل محمد الأكبر أمه أنسية فقال له وذلك ما يقول شئت ما أوصيت أوصيت به أويك سوى نقوم بالمباع ما يعرفه المباعات نفسية بس ممكن محمد النفي أبعنا نوان يكون سمعنا قال نعم نبيني قال فإني أوصيك بمثله أقول مصفوعي مصوية فوانا مقاوية مقاوية لك معابا في تكون فوانا وأوصيك بالتوقير أهويك لعظام أكرم عليك كما قولاتي كما فمالي كما جيلو تبيو حكي ولو إليه ilé ìfìyí wa nípa síkè ẹ̀mọ́ rẹ̀ sí ìdàsíwájú ṣẹlẹ̀ islam nídìí kò sínú wa ní ìbára sí ìdàsíwájú láti jù ẹ lọ ikú fàlẹ́ ọ̀nà ibi ilé ìsẹ̀mí nà mọ́lá ìwákẹ́rẹ́ kàbí ìrànà wọlá yọ ọ̀wọ́lá yọ ààrùn lìrọ̀hìmú kìlì sọ̀rọ̀ kò sínú wa ń ti bá bọ̀ wà síwájú kò sínú wa a asán ti bá sànù ọmọlẹ́yìn ó di wa ṣáṣẹ́ ìdílé ìlànà ìṣe ìṣúná lẹ́kọ́ pàǹkọ́ وأوصيك بالتوكيل أهويك لإذام حقهما عليك وأنتوا أنصفوا وما قوى وما يعلم يجب تكوي حقي ولا ألوي ba أمره مبوك بعد ما بكي هم كل هم تلوس وكذا وسنة ولا تتع أمرا دونهما لينا من قبل وركاك لا معشي قبل ما إيه سنة علي صفو سيدنا محمد أكبر ممكن ابن على فيها أمام ما كان يجيوا كلب ما في كذبات ما ربي الله تعالى أعلم ثم كان الحسن وحسين lẹ́yìn náà bàtí bá muhammad sàrọ̀tá ó bá tó sọ fún hasan àti ìṣẹ́lá pé o sílíkù máa bí ọmọ yìí lọ́wọ́ yìí o mo tẹ̀lé sí àpẹẹrẹ tí ọmọ yìí o àwọn àbúrò yìí ni o ẹ̀yìn náà ó ṣe kókó máa wọ́n bí náà àbí kó máa ọmọ ìyálẹ̀ jẹ́ lẹ́yìn náà ọmọ bàbá yìí ni ọmọ bàbá yìí ni ọmọ ìyálẹ̀ jẹ́ àlìmtúmọ̀ máa ana àbá ọ̀kadà yóò hìbò أنا في لي بالي وعلمتما أن أباي يحبه لكن أبا بعد مثل يعني أمي علمي الله أكبر وقال لي حفظ حسن الله سبحانه يقول وتعالى إيه إني بتقوى الله أني وحسن طبعا إنه أنا هم أولاك يقوم يقبل ولهم وإقام الصلاة لوقتها قل ما الدين هو وبلا دا وما الدين جلسكم لفظه اسم شيء الزكاة عند محلها دينا كما يزكاة طول ولا تقولوا له داير كما يزكاة نعم وحسن الوضوء قال ما سبلا دا دا كما سبلا دا دا فيجمع الولاة أنا آه، قمع الولاة هذا في شيء الباني رحمه الله ولكن أنا ما كنت فتح الوضوء النبي kí ni sọ́tù sọ́lá tàbí ọmọdéke ọkọ̀ ọdáàkọ̀ tí àyẹ̀ wà ọdáàkọ̀ bá mi wà káwà kákàkọ̀ wọ̀ wà bí kẹ́lẹ̀ ọjọ́ fúnjú jẹun kékeré ìjọba ìjọba o òun náà ni أو سيدنا علي يجيب قصص البرمية هو حسن الوضوء كل ما تعالى فإنه لا صلاة إلا بالطهور بيقول سجني بسنو أتكم كلمة تسو والمين وأتكم كلا بعد وأوصيك بكسر الذنب بعض الأخوة فلات الدنيا ما تدعون يسنو فلات الدنيا وقبل الجيز هذا ما بيدي نمي فكاذمين الجيز ولا عافية للناس kuma bijirmi su jirwahi kuma su kwabi kuma su kwabi wa hilmu bil jahil anil jahil kuma zuwa la fi wala makan ay makan ma so badaw inu igboro ma wala makan ni goro ya dala kuli wal hilmu gini anil jahil ko ni farada farada ya o su su lo ko di fara mọ́ fi sí ọ ìṣòwò ti fara ó rí ara jẹ́ ẹ̀ àkọ́kọ́ ó fi dé wájú ìdúrà gbèsè yìí tí náà ti bá sàn báyìí wọ́n ti gbé gbọ́ àgbéyé ọ̀pọ̀ ọ̀tẹ̀sídé ìsìlẹ̀ àmọ́ ó ti kiri alámọ̀rí lọ ó máa lọ ìfáàmù ó ní wọ́n fáàmù ó máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ فعلا أدعو من القرآن لأن مو قرآن لا يو أنا في هذا القرآن موبا الله أكبر وحسن الجوار وأنا بكبير بسيداتي وان ثم بون مسيداتي أولا أدعو دوليني أجوني تليني مسيداتي سواء واري يوم قتل فهو ماري والأمر بالمعروف والنهي عن المنكر ما سوال الواجب ده ما يقول لك أدي ما سوال كن حرام يدلني والأمر المعروف بكني والنهي عن واجتناب الفواحش فواحش بالجبع جنس وما له سجو سجو نجو أما سجو نجو بجاء بجاء سجو نجو ثم لم يزل يذكر الله حتى مات رضي الله عنه لا إله إلا الله لا إله إلا الله سبحان الله وما إلى ذلك ìtọ́jọ́ lọ́ba títí tí fi wá kú lọ́kọ̀ọ́bà àfọ́njì wọn lọ́ba lọ́kọ̀ọ́bà àtọ́ lọ́ba ọ̀gásẹ́lá wàlìdáàwò àwọn ọmọ rẹ̀ yìí àtẹ̀rà àtòfẹ́yìn وحسن وسيد وإما أخيه محمد عبد الله بن جعفر أما ما يه يعني سيدنا علي عبد الله وما جعفر أتمنى في ثلاثة في سياسة كل ما في الحطمية ليس فيها قميص جو به وقبر عليه حسن سبع تكبيرات إن عسى الواكب وسلاح تكبير مجي الواكب دبارة جل تكبير معه مجي نسعك أمر بعودية واحد والله تعالى أعلم نعم تكبير مجي مثل كل بارك رضي الله عنه في خلافة أربع سنين سبع أشهر وعيالا سيدنا علي كل four years seven months and some days تريوني ومكث رضي الله عنه في الخلافة أربع سنين وسبع عشر وأياما سيدنا علي قل له أدميري أسبدي أتمودبي يريوني أراد الله فيها أن يذيك لأما كافر الدور على الاختلاف عليه ọlọ́run ọba láwọn ọdún yìí láwọn ọdún yìí ọlọ́run tó káwọn mùsùlùmí kò fún wọn tọ́ ìyá ìyàtọ̀ ẹni tó tọ̀ sọ̀rọ̀ ẹni gbogbo fọ́ fọ́ yẹ tuntun náà lè àpẹ tó lè yìí kò sọ́lá àfíà ẹni ẹ̀rù wà tó bẹ̀rẹ̀ sọ́lá àfíà onímọ̀tò bá tó nǹkan lè gba iná ẹnu gbọ́rọ̀ ẹ̀ á lè bọ̀ lọ́rọ́ tẹ́jú á níbàyì àwọn sínú Usman àwọn sínú Umar sínú ìgbàlá àwọn ará ní kìrìyọ́nù nígbà tí sẹ́ni na ọmọ rẹ̀ sí ìjọba irú mi ní ti tàbí lórí àwọn ìlú ìjọba irú rẹ̀ lẹ́nu gbọ́rọ̀ yìí ìjọba lórí yàrá yìí ó di yàrá yìí ti lórí ó di ti ọmọ wà ní àlífà irú èmi lórí سبحان الله سبحان ربي كذلك فأراد الله فيها ولهم فعلا ودوه أن يدرك أمة كافة دور في اختلاف من الاختلاف كام في الدورو أبروك الذي كما سيحن إجرام ونعطب الجمال بك نيوان باتيو باتيو سابون به كما لو أولي يبيعك أنت كما لا تبين عليه عليه لتكون بعد كذاك الأمرين تقول عن سبيتون كمديو الثراء والدراء أصحدوا لا يسلنا محمد صلى الله عليه وسلم لا يسلنا أبو بكر لا يسلنا عمر لا يسلنا أثمان هو تطيع دو كون الثراء والدراء وقوة وإشكاك هو طو جمع ياكل ده هتقول ده يفعلون يفعلون كتقولوا قولي كانوا بتورب فكان النفس ما يوافق الله له هو في مواسع لك في الحقوها لتو بلو ودكو قياو لتو جمعيو ودكو يخبيو كوالي بستيباو فراو كنو فاسقلون وضعك على السبيل كوغيو جمعيو لبا كان الله سبحانه وتعالى يعلم أمة المحمدية في أسر رسول الله بإقراب يؤدده جزاء على أهمال التعابير أمة من عودة لها كما يعقب على عزيمة في جنة الأقود لأن يولو بعثي أمها لأمها لأمها لأمها لأمها وسلم النبي صلى الله عليه وسلم قال في كدو يجيوان لوري كلفاء الأمة كما يقول صلى الله عليه وسلم بيزو السفوة إلا ولا تبلغوا أهود إلا ولا يقول صلى الله عليه وسلم يسكر المسلمون الامر يا مسكتا ربعنا روان تنزعوا في الامر نسي تنفلوا يا الامر وعصوا الرسول صلى الله عليه وسلم لم يعد المسلمون بعد ذلك شيء من هذه السلفة الا انه يبعدهم عن الله جل ذكرى ري انا قاعد ادور دوات في اوج انا مسلم في جاي متى بتعيش يا قبل النبي صلى الله عليه وسلم تقول لي láti kẹ́kọ̀ọ́ gbogbo àkàmẹ́ ẹ̀ka yẹn ó ní wa bí wa mọ̀ láti kó má gba gbé wọn jìnnà sí ọlọ́wọ́ ọba tó gbọ́ jùlọ ọmọ adáàmú kàdáàrí ká ìfọdá sí òòbà èyí ní adé àmì bí wọ́n ti yapa ní ara wọn ọmọ akáàmú kàdáàrí ìfọdá sí òòlá ìfà ilẹ̀ ìran lọ ọlọ́wọ́ jìnnà sí wọn òní ní ọ̀rọ̀ ọba ló fà á tẹ̀ bẹ́ẹ̀ ṣe sára bí ṣe àmì gbọ́dọ̀ súnmọ́ máa ń bẹ́ ní wọ́ọ̀lì sára o mo sọ bí ọ̀pẹ ìṣàrìkí àníyàn yìí dà á sí i àní ìrẹ̀lẹ̀ ẹ̀lẹ́ ń tẹ́lẹ̀ fún ìṣẹ̀lẹ̀ gbogbo náà yàkà ayémọ́jì fún àwọn yìí bá ti láti wọn bá ti ojú wọn ààrẹ alámàrí ọ̀rọ̀ yìí rú fún àfẹ́tẹ́ ń lọ tí máa wù wọn kún jọ bọ́ọ̀dù kọ́ wọn kún fẹ́ fún ẹlẹ̀ ó di ìtí ìjà àdúrú kẹyìn bá lọ́dọ̀ àti ìdájọ́ á sọ pé ẹ̀yìn àwọn ọmọ ìgbà lẹ́yìn mẹ́mẹ́ tún ẹ̀ ìṣẹ́ ọ̀ọ́ ọmọ wíṣà ìrọ̀ra yìí nù ìṣẹ́ mọ̀ yà ní ẹ̀yìn wò ẹn kí wọn lásìkò ẹn tí dúró mi ṣẹlẹ̀ ẹn yà ní yẹn o ìfẹ̀lú rẹ̀ ń tẹ̀lé ṣíṣe ẹni kiri kan ẹ̀yìn rí wàrà kan fún àbí oyè kan fún ilẹ̀ tó bá dàbí múra sí kankankan ní ẹ̀yìn kẹyàwó wọ́n ní wọ́n ti dá ọtí ní kárí góòlù ó ti yẹ́ka bírù wọ́n ní ọba á dá ìtẹ́sí fílì aláìsá ní ọba ti dá àrí ó mi عودي وا كم لا فوان كذي تقلوا ولا لا القرآن الكريم على لا إله إلا الله ما دام كذلك فنشره بعيدا عنه ما وضع يفعلوا الإسلام أنا الله بجنا سوى ذلك في عام الواقع أراد الله أن يؤكدهم على ما فعلوه بلوا من خلافتهم الذي بيعوه وأعادوه بطاعته بين لما تتسلعي ولو تتسلعي بعد كان مسلمين ìtàdánwò kan sínú wọn nípa tó wọ́n ya kàlífà tí wọ́n ti ya kàlífà tí wọ́n ti báyà fún kàlífà mọ̀tẹ̀lé tí wọ́n náà kàtó bẹ̀rẹ̀ àti owó ọ̀kàtàlú òdòmọ̀n lẹ́yìn náà ọyẹ àdéhùn bí ààrẹ wọ́n lè pa ní àbùkù tálọ́ ìgbà sí yẹn ẹ́ ìnáàlì náàlì ìnà Uthman ìnà Uthman radiyallahu anhum ajma'in فأكبهم الله بهذا الإقراب الشديد لو في يكلكوا الجماعة لو في يكلكوا لبا وأوقع بعثهم بينهم حتى لا يعودوا لتفريق كلمتهم والشك أصل أئمتهم نسأل الله التوفيق لو بارك وأبدو سلاني وأن يكون نقرأ فيه مرد من يكي أن يكون يكامت كعوان قد يبقى الكعسة إمامه وكما نسأل الله التوفيق عبد الله وصول هذه العيادة فلما استفيد علي رضي الله عنه ثم سيدنا علي وادي شهيد بايع آل كوفة ابنه أسد وراء كوفة وأسد بايع فمال حسن وبجاء أمير وأول من بايع قيس بن سعد بن عبادة قال له قصد مبايع في قيس وما سعد ما أبالغ بأبسط يدك أضيئك على كتاب الله وسنة رسول صلى الله عليه وسلم قتال المحلين الله محلين قل ما شوى وعسل ما بايع فوي التي láti ẹ̀rọ ọba lórí kíkà wọ́n súnmọ́ ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ àti gbogbo àwọn bá wù àti ọba bá mu. Kára Asan Allah, àwọn ẹ̀wọ̀n tó dáhùn àwọn ìṣẹ̀lẹ̀. على كتاب الله وسنة النبي جادلوا كتاب الله وده وقما بارك جاو يعني وإنما يأتي إنهما إنهما يأتيان على كل شر gbogbo alama yìí gbogbo gbogbo conditions ó ti wà ní kìtàbà ti súnà báyá òun náà sọ alazaric àwọn ìjọba ṣe bùbáyà fún lórí bẹ́ẹ̀ hassan ثاني جاء حسن سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته